tọ́ba ti jẹ́ súnà nínú ìrọ̀ táwọn bá ṣe é a ò ní sẹ̀sẹ̀ padà sí ẹ̀rọ bàtà tó kòlè bá ti lọ mọ́. bákan náà irú ẹni yìí wọ́n láwọn yá sí ìtẹ̀síbìrọ̀ àtàwà yìí kò ní mọ̀ wà láàbùwárì wá mọ́. àwọn àtẹ̀látà yóò rọ̀ kíá àbí ìrántí yìí. ó wá dé bá nígbà tó wà lórí ìlú báyìí náà yóò ká bẹ̀rẹ̀ kàtí bí ìrọ̀tà lè yẹra o. là àwọn àdàlàtà ọ̀rọ̀ kí ẹ̀ àbọ̀bá ìmáàmù lẹ́yìn tó wà lórí ìlú ọba ìmáàmù lórí ìlú àti fo láì kàtó bẹ́ẹ̀ olùkọ́ rẹ̀ lẹ́sẹ̀ jọra wọn. bàtàkàlìkà ni àdàlàkà lè máa mú àdìgbìmáàmà tí àwọn èrò ẹ̀yìn máàmù tó bá bá ìmáàmù báàdà máa ń sàrọ̀ àbẹ̀rẹ̀ sọ̀rọ̀ àmẹ́gbà tí ìmáàmù ti wọnú kéwù kíkà láì sàrọ̀ àbẹ̀rẹ̀ sọ̀rọ̀ à wà ti sàrọ̀ àbẹ̀rẹ̀ sọ̀rọ̀ àtòkè ọ wà ní títẹ̀tẹ̀lé ra wọn òun ló bá tó gbogbo ibẹ̀ yẹn. tó màrá kàá ìmáàmù tó wà lórí rúkúrú wàlá yẹ̀sẹ̀ bí lòdì kọ̀dọ̀ yìí lábẹ́yà tí tẹ̀sí lọ́rọ́ ti dà wáyé kò ní mọ̀ àwọn aláàkúbárò èyí tó lékún yẹn wá má. àbí kó ti jẹ́ sí pé orí rúkú gan-an ló ti bá ìmáàmù ni báyìí náà yóò kábíyèrè tẹ̀sí bí ìrọ̀ tẹ̀sí ìrọ̀ tẹ̀sí bí ìrọ̀ nìkan ló ti sọ́mà yẹ ká ó tọ̀ wá lọ rúkú wàlá yẹ̀sẹ̀ bí lòdì kọ̀dọ̀ yìí tẹ̀sí bí rẹ̀ kò ní ká ìrọ̀jú pẹ̀lú kó àlàyé ìsàlẹ̀lẹ̀ yìí tẹ̀lé kọ́ máa kẹ́kọ̀ọ́ ló tún lè mú. torí wọ́n àti wọ́n wọlé wọ́n ti ka kéwù lọ ọwọ́ àwọn pé ọlọ́mọ yẹn kó fi aláàtò wa mẹ́fà lẹ́yìn tẹ̀síwẹ́sì rẹ̀ rọ̀ torí pé wọ́n ní nà sún nàbẹ̀rẹ̀ káṣí lọ́wọ́ wọ́n náà wà lẹ́yìn tẹ̀síwẹ́sì aláàtò wa lọ́wọ́ lọ wọ́n ní ilé yóò ti kéde o tẹlẹ òní bùkátà sí ma òní máa ṣe Allahu Akbar yìí ma ibi tó wá ti bá ìmáàmù yẹn bẹ̀rẹ̀ ló ti máa tẹ̀lé ìmáàmù wọn. alìsílá láàrin bẹ̀rù mọ́sálà ti méjì tẹ̀lé àwọn. tí mọ́sálà alákọ̀ọ́kọ́ ni wípé ẹni tó láti ṣe aláàbárò àdáyà. ìtumọ̀ rẹ̀ ní gbọ́dọ̀ ẹni yẹn òun ló ń ṣe ìmáàmù kọ̀wárántí tó bẹ̀rẹ̀ sí máa ka kéwù tó bẹ̀rẹ̀ sí máa ka kílọ̀tù lè máa tíà wọ́n lé oṣù bọ́ nìyẹn kò ní padà sí tóun ó sì ẹlẹ́ẹ̀kejì ni ẹni tóun náà wọlé tóun jẹ́ máa mú ibi ìrún wọ́n ti parí àwọn àlọ́ ibi tó ti bá wọn ní. alhamdulillahi rabbil alamin ẹni pé ní wọ́n wáyé lẹ́yìn àwọn allah akubaru ìwọ̀rún ni lẹ́yìn àwọn a akubaru azawai àwọn ilé ìta alábàṣe yẹn na ní sọ́ọ̀tì fàtí àti wá ìtumọ̀ rẹ̀ ni wípé àwọn yẹn ti bọ́ irú ẹni yẹn ò sí kó tún yẹn dá padà má eléyìí ni sí wọ́n sọ̀rọ̀ àtọ̀rọ̀ ẹ̀yìn làkàdá wọ́n jẹ́ pé wàá pé ìrún yìí rákà méjì ni o yẹ́jẹ̀ àrò yìí máa mú bí ìmọ̀ lẹ́sìn rọ̀ à mẹ́rin ó ti ta kí ó sókè níbi rákà méjì ni wọ́n lè ta sọ èdè kọ́ọ̀dì ibùdó ọmọ torí ọ̀tá àwọn àtìlẹ́yìn ibùdó ọmọ rẹ̀ sọ. كان النبي صلى الله عليه وسلم يجأر بالقراءة في العيدين ولا نبي أما كاكيو سكي níbi irun kíkà níbi irun yìí méjèèjì ni o kọ́dà wà ní sọ irun tí òjò bá dán tójò bá dá tá a tá a wá fi béèrè kí ọlọ́run fún wa lómi mu kí ọlọ́run rògbò fún wa àmọ́ kàkí ibi tí ti ọ̀rọ̀ yìí tó gbajúmọ̀ òun náà ni tíra bá wa tí ó gbajúmọ̀ ká lò sí dárò kúndínlẹ̀. wọ́n kọ̀dọ̀ ájìmọ̀ àdìgbòlámà àlàdáàlì ẹnu àwọn àbá kò lórí ilé ìtàkùn yìí wípé mo ti nínú yẹn kò sábà kan pé pé àmà ń jẹjẹ bí ìwọ èyí. kọ́lá wà ní kọ́lá mu àlàkálá àdìgbàlẹ̀. àwọn tó lé lẹ́yìn àwọn àbá lẹ́yìn àwọn sọ́lá àlùkò ọ̀dẹ́ni rẹ̀ ṣáájú báwọn náà ti gbà wá lọ́dọ̀ wọn lóru wàtàmọ́rọ̀ amẹ́lò mùsùlùmí náà rè tóbi lónìí bí àwọn mùsùlùmí ti dúró lórí ẹ̀ wọ́n ti ń lò náà nìyẹn. mọ́sálà ilé yẹn ju rákà tí a máa ń kí àti kéwùtà àwọn ọ̀ká bẹ̀rẹ̀ jẹ́jẹ́jẹ́ ni àti sókè káwọn àwọn àyídá nígbàlè gbùlàmá ọ̀rọ̀ kan náà tuntun ni àwọn àbá sọ fún ọ̀yà pẹ̀lú lórí ẹ̀ kúta àmọ́ ń ka kéwù sókè nìyẹn. مسألة أخرى ويقرأ في بركعة الأولى بعد الفاتحة من سبه اسم ربك الأعلى ويقرأ في بركعة الثانية بالغاشية إلي مثلا هو iru أو sura wo la ne ti sábà yẹn láàyè tí sábà máa wọn wá kọ́ ọ̀bẹ̀rẹ̀ káfẹ́rẹ́ wù la wọn láka alákọ̀ọ́kọ́ anábì máa ń kà nínú ìrún yìí báà dàdé báà dà á lẹ́gbà tá anábì bá ka sọ́lá tó lè fàtí àtà sẹ́bi ń sùnmọ́ lọ́bi kàlẹ́ àlà wọn là anábì àmà ka sọ́lá tó lè àlà. bákan náà wọ́n yà kọ́ ọ̀bẹ̀rẹ̀ rákà àti sàníyà bẹ̀lọ́gọ́ọ̀ṣìyà anábì sì máa ka súrà tó lọ́gọ́ọ̀ṣìyà níbi rákà ẹlẹ́ẹ̀kejì. لقول سلمة سوري أو تعالى سلمة سورينا أولينا النبي صلى الله عليه وسلم ولا النبي كان ولا قام بعد النبي كان يقرب العيدين باسم ربك لأعلى وهل أتاك حديث الغاشية النبي أمامك سبي اسم ربك الأعلى أزمك هل أتاك حديث الغاشية أرى إمام أحمد أولي وانت أرنا وأتعوى لنذكره wọ́n ní kẹsìlẹ̀ ní kàlàdé ló ká wọ́n ní gbà mí àwọn yẹn kọ́ ọ́n fèrè kàá tẹ̀lé wúlá àbí ká anábì ọkọ àmì lákà alágbàgbọ́ bí kọ́ anábì àwọn ká fúlọ́tù kọ́ wọ́n mẹ́rin báà níyà ibi lákà ẹ̀ lẹ́ẹ̀kejì anábì àwọn ká ìsìkárọ̀ bá ti sá à wọ́n ní tàbí ẹni máa sọ ha fi sahih Muslim wà sunan níbi tíra bá wa ìmáàmù Muslim níbi tíra àdìsí wọn àti àwọn tíra afá aládìsí míì àwọn máa rí ọ̀rọ̀ náà lẹ́gbẹ̀ẹ́ anáwó sallallahu alaihi wasallam káàna yaqra'u biqaa wa qataraba sáà. àdébíyàmá ká. Sura kọ́ àti ìtẹ̀sárábà ti sá súrátù kọ́ bọ́ọ̀lù kọ́ yẹn àrẹ́bí máa ń ka súrà méjèèjì àbáwá sẹ́wọ̀n ìsìláàmù ní bẹ́ẹ̀ ni ya rọ́ìnà ọ̀wọ́ wọ́n fẹ́ sàwọn àlàyé kan fún wa ní abala bí gẹ́gẹ́ bí àbáwá sọ́ọ̀lì sọ̀tàn ìjọsìn mú ọ̀rọ̀ náà wá. Ònìmọ̀ àmà kọ́ra àbí wọ́n ní gbogbo èdè yẹn bá kà náà o jáàlì ó lẹ́tọ̀ o kàmá tẹ̀jú sòlè jẹ̀rọ atún bí náà wì hà wọ́n ní gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé ó lẹ́tọ̀ kíka súrà mi tá a bá kà níbi tó jọ náà mí náà sọ̀rọ̀ wá níbi àwọn àwọn yòókù wọ́n ní lákẹ̀ ṣùgbọ́n o nǹkan àkọ́ wàkùnrin náà rọ̀ bá ti wọ́n ti bá lọ ka kọ́ọ̀bù àti kẹ́kẹ́ sára bá ti àwọn máa wà dáálí àbí tọ́jọ́ eléyìí ni èèyàn bá kà mímọ ìjà àbẹ̀rẹ̀ ádámù nínú tó wá nínú àwọn ádámù ìyẹn nínú àwọn ẹ̀gbà wá ọ̀rọ̀ nínú àwọn àbí látọ̀dọ̀ àwọn sọ̀hábà tí wọ́n gba ẹ̀gbà wá ọ̀rọ̀ náà káàna hasana wọ́n lè yọ dájú. فكانت قراءته في المجامع الكبار kíka kéwì yìí ní àwọn àkójọ ńlá báyìí bìtúwárí àlùmọ̀ṣùtẹ́mìlà alàtàwọ̀hẹ́ wọn láàrin wípé àwọn súrà wọ̀nyí ìtòkótínú òun náà ni ọ̀rọ̀ nípa ìjẹ́ ọ̀kan tuntun ọlọ́run wàlámùrù wà náà yìí ó sì tún kó sínú ìpani láti pé eléyìí ni ẹ máa ṣe látọ̀dọ̀ ọlọ́run sí kábàáyì ni ẹ máa ṣe nínú àwọn súrà wọ̀nyí àwọn máa kà bẹ́ẹ̀ wà náà yìí àwọn yìí sí ni lọ́wọ́ pé ẹ̀jẹ̀ rẹ̀ sí kábàáyì ìwọ ni ẹ má dé díẹ̀ wọ́n máa gbọ́ bẹ́ẹ̀. wàlúmọ̀bùdáhì wàlúmọ̀ẹ́ẹ̀dì. a máa rí bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tó ṣe pé yóò máa sọ̀rọ̀ nípa ìpìlẹ̀ ńkálukú wa wàlùmẹ̀ ẹ́ẹ̀d yóò tún máa sọ̀rọ̀ nípa àbọ̀ ńkálukú wa nípa ọlọ́pàá ọ̀rọ̀ ìgbésayé wa sí ìyẹn nípa tó jẹ mọ́ ọ̀rọ̀ ìjọ àníyá a máa gbọ́ àwọn ìtàn máa pẹ̀lú àwọn àjọ wọn tí wọ́n bá wọn lùgbà. wà máa àmà lọ lọ́ọ̀rù níyì máa ń kẹ̀sídẹ́bà mọ̀ àti bóòlù náà ti bá lò àwọn tí wọ́n pẹ̀lú àwọn wọ̀nyí yẹn lọ bóòlù náà ti bá wọn lò. kí ni tọ́lọ̀ ń ṣe fún wa kí ni tọ́lọ̀ ń jẹ wọ́n níyà wà kábàárọ̀ bí yẹn àtàwọn tí wọ́n sáì gbàgbọ́ sáwọn àtẹ́bí ọlọ́run tí wọ́n sáájú táwọn yìí wà máa àhàlà bí yẹn mẹ́nàlẹ́ àti tó sọ̀kalẹ̀ fún wa nínú ìparun wàṣàkọ́ àti nínú ìdíyàjẹ ọlọ́run tó jẹ́ pípé tó ń fa ìdíyàjẹ náà ní orí ìbúsọ̀lẹ̀ nínú wa. wàmẹ̀ni àmẹ̀nẹ̀ bí ẹ̀yìn bákan náà tó ṣẹlẹ̀ sáwọn tó nígbàgbọ́ sí wọn wàṣọ̀dákọ̀ àwọn tí wọ́n gbà wọ́n lódodo wàmáàlà ọ̀mìnà lẹ̀já wàlá àbíyá àti tó jẹ́ fún wa nínú ọlà ọlọ́run àti ìta àmàdí ìbùkún ọlọ́run ti ṣe àgbójúkú rẹ̀ àti àlàáfíà rẹ̀ ló ti fún wa. Ìjọba àkátó máa tẹ̀síwájú níbí yìí. Ẹ rí i pé wọ́n jẹ́ ká mọ kí ló fà á. táànàbì bí máa ka àfíìsí àwọn àbá àdúrà kí ló fà táànàbì máa ka àwọn súrà yìí lọ́pọ̀lọpọ̀ torí kẹ́ni o torí ìmọ̀ ọlọ́run lọ́kàn tuntun tó kún bẹ́ẹ̀ torí àwọn àṣẹ máa ṣe máa ṣe tó kún bẹ́ẹ̀. ìyẹn fi hàn yín pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí ó kírun lẹ́yà báyìí ka yẹn náà fún làwọn ọ̀pọ̀lọpọ̀ wọn náà máa ń gbọ́ yé. torí báyìí ibẹ̀ nù àwọn àyàtì ní inú alukur'an. yàtẹ̀bi jùbá mùwá alamada alafáàmì lókàtà mùjábàtì fáàmì lókàtà lárabíyà gẹ́gẹ́ bí kọ́ ló tó tẹ̀sí rẹ̀ ní wákàtí tó tẹ̀sí rẹ̀. ibẹ̀ nù àwọn àmì inú àyàtì kur'an. mùjábàtì fáàmì kàlí lókàtà lárabíyà bọ́ọ̀ bá ti mọ èdè lábọ́ wá tó dáadáa bó o bá ń kà níbẹ̀ náà wàá ti pàṣẹ gbọ́gbọ́ yìí wàrú náà kà máa là àtàkùn omi ẹ̀sìn bẹ́ẹ̀ fídíò kọ̀ọ̀kọ́ lárúbáwá tó fídíò kọ̀ọ̀kọ́ lárúbáwá tó o lè máa ka àlùkùránì kọ́ máa tù bóyá ọlọ́run bá lè jọlá bó ti sọ kalẹ̀ àbí àlẹ́ ìsọ̀rọ̀ bá wà lè sọ́lá bó ti ilá mi máa rí fatika nínú sólì tẹ̀sí ẹ̀ àbí kí ìmọ̀ òtó tẹ̀sí ẹ̀ wá pẹ̀lú rẹ̀ àti àwọn ìmọ̀mí ìtòlè sáádà rẹ lórí ẹ̀. báwa bá gba ọ̀rọ̀ lè kéwú kọ́dà wọlé fún tẹ̀síìrù ti ráàyè alimami ló bá bẹ́ẹ̀ tú làbújá mi máa rẹ fásitì alàlẹ́ àkọ́lù alá àrùbá ẹ̀dá asárọ̀ ilman àwọn ìmọ̀mí mẹ́rin látàn bẹ́ẹ̀ wọ́n bá bẹ́ẹ̀ ìyàtọ̀ yìí wà àtẹ̀kùn náà làbúdà àǹtàtàwà parọ̀ bí káàdì yìí àlùmàlùmá. àwọn àrùn mẹ́rẹ̀ẹ̀rin láyé kó tó lè máa jẹ́ mùfásírù ó gbọ́dọ̀ ní àwọn ìmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin láyé bí tí òkú kiri ma. ní tí wọn náà ó lè máa fẹ́ sọ àlàǹtẹ̀ láì níwọ̀nba ìwé náà máa ti gba àwọn ọmọ yín yé mi náà níwọ̀nba ìgbà yìí tó lè máa bọ́ sínú pé ọwọ́ àpò tẹ̀ tó máa èdè lárúbáwá kó tó lè máa tó alukur'an tó fi lè máa tú tẹ̀síìrù ráhí tẹ̀síìrù mọ́dá bí ráhí alimadumọ́. tó bá a bá a sọ tẹ̀síìrù bí ráhí kó wọn abẹ́ máa tú aráàlú húnà ayé bìmánà á àlè ìjìhàn pẹ̀lú ìgbìyànjú tiẹ̀ náà ni òkú wọn náà gbìyànjú. ọbẹ̀ máa tú ìyẹn nígbà tó bẹ̀rẹ̀ yi rìráyì ṣùgbọ́n rìráyì rẹ̀ na ima yakuna maamuda wa ima yakuna madhmuma nínú ma. yẹ pé tá a gbà wọlé ni a ah, kó o ti tù yí o o ti dédé báwo báwo tó tó tó tó tó tó ta ko àwọn o lórí kèésì o gbé àbí sókè ọwọ́ bí ń tẹ ntòsí yẹn wá bí ń fìdí ẹ̀ múlẹ̀ ètò kúta lé lórí yẹn lẹ́nu bá ń wọ àwọn ìwà àbàjẹ́ kẹta wọ́n wá wá àwọn àtàwọn máa wá àwọn wá ẹ̀rí wá àti wọ́n wá lọ lọ́rùn lórí àwọn ìwà àbàjẹ́ tí wọ́n ń wù. هذا ليس للتنفير بالرأي المامور بل للتنفير بالرأي بالرأي ماذا؟ المذموم. èyí ni tí wọ́n sọ pé ẹni tó tu eléyìí tó tu lókè. torí di eléyìí bẹ́ẹ̀ni àwọn míì wá bẹ́ẹ̀ náà ayáto kura àníyà tó wá ti gbẹ́dì lágbára ó lè tù ṣùgbọ́n àwọn míì bẹ́ẹ̀ wò tó bẹ́ẹ̀ o ìtukùtù ló tù tí wàá ti sáà màlúmọ́ tì í lára rẹ̀ nínú àwọn àlùmọ́ pàtàkì ọ̀hún òun náà ní ẹni mùsùlùmí ní àhàlì tí wàá ti gbọ́ àwọn àdìsá náà nìyí ó lè gbọ́ àwọn àyà mi lọ́nà kọ̀ọ̀án àtúbàbí nùsùlùmí tó wàá ti òtún lè fi kí bọ́ọ̀ bá ti yí ọ ò lè tọ́ àyà mi ní kúránì ọ̀sán máa gbọ́ wọn bàtọ́ fún mi ọ̀ máa tó gálùbà ní kẹ́ni ọ̀ máa tó gálùbà ní lówó ò ní lè tó àwọn kan yẹn. ṣùgbọ́n mo jáde nípa àdébí ti pé àwọn àtàn bẹ̀rẹ̀ fún wọn gbọ́ yé bẹ́ẹ̀ bákan náà ọ̀pọ̀lọpọ̀ wọn náà akẹ́kọ̀ọ́ àdébí ni wọ́n àdébí ti sàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn àyàtìkọ̀ kan fún wa mujahid bá nàbà ti ń káwọn súra yẹn alábìrì tí wọn mọ pé sáà bẹ mujahid bẹ́ẹ̀ ni wípé ẹnì kan sọ yìí pé kéèyàn ká àwọn súra wọn yìí wọn ní asànà kọjá ṣùgbọ́n wọn sọ fún wa pé àlè tàmí nígbà tí ìmáàmù náà bá wòye pé kó wọn ká àwọn súra mi àwọn bàbá yìí mi náà lè jáde bẹ́ẹ̀ yálà bẹ́ẹ̀ náà àwọn ẹgbẹ́ kó wọn dá àwọn ilé kéwọn náà ni àbí bẹ́ẹ̀ náà àwọn náà bọ súra yẹn yé lápẹjúwe ó lè jẹ́ ìrún yìí òun la wà lórí ẹ̀ lọ́wọ́ ó sì lè jáde kó nù yìí kọ́wọ́ sí nù yìí náà bẹ́ẹ̀ ìrún jimá. ìmáàmù sọ̀rọ̀ lórí pàtàkì ìrún jimá. àwọn ewu tí mẹ́rin kéèyàn máa tajà lásìkò tí wọ́n ti pè wọ́n lẹ́ẹ̀kejì ìmáàmù wa kírun lọ́wọ́ ìmọ̀wọ́ àkàtúrà dùn wà. ẹ rí pé nínú àwọn tí wọ́n bá gbọ́kàn bá wúlú àwọn lọ bẹ́ẹ̀ àwọn táwọn náà bá gbọ́ èdè lọ́wọ́ díẹ̀ díẹ̀ bí wọ́n bá tún ka súrà yẹn pàpà jùlọ bá ti débi yá ayọ̀ lẹ́dẹ̀ náà ayọ̀ lẹ́dẹ̀ náà lórí adéṣọ láti yá ọmọ ìdìmọ́ pàtàkì náà adéṣirò ńlá ọ̀dàrọ̀ lẹ́yìn láàrin kan ayọ̀ lẹ́kùn nǹkan tó ń tà lẹ́nu. ẹ rí pé ó kàn án wọ̀nyẹn ló tún pàdé wọ́n tún máa rántí àwọn ìdájọ́ yẹn. àbí ìmáàmù sọ̀rọ̀ lórí kí mùsùlùmí ó dúró délé lórí ẹ̀sìn ẹ̀ tí mùsùlùmí bá ti dúró délé lórí ẹ̀sìn ẹ̀ kò ní làrú mọ́ni lọ́wọ́ kò ní dẹ́rù bàyàn kó ṣe wípé bọ́mọ̀ bá wà lọ tí ọba jáde kú lé lọ́jọ́ táwọn kan sọ ọdún wọn kan ẹ̀mí yóò ní balẹ̀. tí ìyẹn bá ti sojú ṣe ẹgẹ́ bí dábàá kan lọ tí ìyẹn bá ti sojú ṣe kéèyàn ó ṣe èrò oníbàyàn púpọ̀ kéèyàn sì ní fọkànwá lórí àwọn ọmọ náà. mo ti lọlé àbá àgbàdo bọ́lá bá ṣe dáadáa fún wọn. ó ti délé wọn báyìí ọmọ àkàtà ó ta tíìbì gbàyẹn làwọn àdìjẹsílọ kankan yẹn lẹsẹ gbajúmọ̀ ọmọ yẹn tán síbi báyìí ìkàkà tó wá gbé sí ọ wá jọ nígbà tó fẹ́ kọrin ọmọ bẹ rọbìṣì ọkọ pàpàrà yìí. sẹ́yìn pé wọ́n ti jẹ́ oyè pé rọbìṣì nìkan yẹn tó ọmọ kékeré lọ́mọ tí mo sọ yìí tó ẹgbẹ́ wo tí màá kọ́ lómi rẹ̀ pé rọbìṣì ni òun náà bẹ́ẹ̀ máa ṣe kẹ́ni yóò bẹ́ẹ̀ máa wò ó ìtumọ̀ rẹ̀ ni pé ẹni pẹ́pẹ́ ìsìn bá ti yé náà tí ó yẹ pé hàn kì í sàdàlú lẹ́sìn Islam kì í sàdàlú làkúntì ìnùkọ́ pẹ̀lú ẹbí ẹ̀sìn tí ń yàtọ̀ sí tiwa àdìjà papọ̀ mọ́ra wọn ẹ̀sìn tí fàjà ṣùgbọ́n bí a ìdúró déédéé ọ̀pọ̀lọpọ̀ náà tẹ́lẹ̀ wọ́n máa wò pé tí wọ́n ti sọ yìí pé ayé ti àwọn akóyìnrà wọn tàbá wọn tó torí kúgbà àtọ̀kọ́ ọ̀gbà ọ̀gbà àwọn kankan tẹ́lẹ̀ wọn ò ní lè béèrè lọ́wọ́ rẹ ṣùgbọ́n gbà tí wọ́n bá ti mọ̀ ọ́ lórí wípé kò sí nǹkan tó fẹ́ẹ́ ṣe láyé lórí ìbámu ẹ̀sìn ló ń ṣe ká tó lè fi nǹkan kan lọ wọ́n kọ́kọ́ máa wò ó pé sẹ́sìn yín farama àbí òfarama náà wọ́n tẹ́ pa àwọn kan wá wá àbí bí o ti ń gbàwé rọmọdọ́nù lọ táwé rọmọdọ́nù pọ̀ la lẹ́rẹ̀ ká ti sọ wọ́n pé ah alájì nígbà tó o sọ jẹ́mi ní fúlà kan báyẹn wọ̀nbọ́ yìí kí mo sọ yìí kò fi sí àwàdà pé àmọ̀ ti sọ́rí mo lọ mọ́tò ní páàkì ìtànjọ́ kan lẹ́nìkan sọ yẹn bẹ́ẹ̀ nìkan pé aláàjì ìtẹ́ báyọ̀ ìtẹ́ tẹ́ báyọ̀ o ẹ̀fẹ̀ jẹ̀mí kúlẹ̀ àkàbá yẹ o lọ àbọ̀ wọlé ayọ̀ ilé ẹ̀ta olówó tètè rìn tó kù sùn kásìrì. nígbà wọn máa kó wọn náà dúró déédéé tẹ́lẹ̀ ìgbà yẹn lọ́yẹ̀dẹ̀ máa lọ́rùn àbá lọ́rùn pé tí wọ́n ti sọ pọ́lọ́run nígbà nẹ́bí sọ báyìí ìgbà yẹn lè béèrè pé à tí wọ́n wá ní mọ̀ wọ́n pé àbáwọn ti tí wọ́n bá wọn jà tẹ́lẹ̀ ni tó o ṣe dáadáa tí wọ́n tẹ́lẹ̀ ni wọ́n mọ léèyàn dáadáa wọn mọ léèyàn bú wọ́n sì mọ̀ yìí pé ẹ̀sìn rẹ̀ làwọn mọ̀ sí wọn pẹ́ sí máa tẹ̀lé òfin ẹ̀sìn yọ. àkókò bá ti sọ wọn pẹ́ sìn lọ́sọ eléyìí kò sí jà torí pé táwọn náà bá sọ pẹ́ sìn táwọn lọ́sọ eléyìí tí wọ́n náà sì mọ ẹ̀sìn wọn dáadáa kò sí jà ń bẹ̀. bá ti pọ́ ọmọ ṣe díẹ̀ ọwọ́ sàlàyé eré eléyìí nínú túbọ̀ àwọn yẹn gbọ́ yé ọwọ́ abẹ́ kírun ọwọ́ ka sọ́lọ́sọ̀lẹ̀ kàfíró ọwọ́ parí ẹ̀sìn pínpín ni lápọ̀n di lọ́kàn pẹ̀lú yẹn wọ́n ti pé ẹ̀mí àwọn yóò fi kíni ẹ̀mí àwọn yóò tún fà sí eléyìí wọ́n tún gbọ́ yé nígbà wọn kà sí àwọn àbá àrísíkè sákìyèsí tí wọ́n sàlàyé fún wa nínú kíka àwọn súrà méjèèjì pé ànábì wo lọ kíka rẹ̀ pọ̀ ju ọ̀pọ̀lọpọ̀ àwọn súwárì yòókù lọ. mọ́tí àlàtí à ń lérò pé àwọn fi dúró kí ọlọ́run kò sí ní ọ̀rùn fún wa. ọ̀nà fàyídà sálàmà mídà sọ̀rà tí ìmáàmù bá parí ìrun ẹ̀ tó bá sálàmà kátọ̀bà kùtù bàtà yìí wọ́n ní yóò ṣe ó túbà méjì yẹ́jìlì túbà yìí náà kò máa yóò jòkó láàrin ojú àmì méjèèjì yìí lima rọwa Ubaydullah bónú Abdullah bónú ẹgbà wọn torí ẹgbà wa ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ àfa wa Ubaydullah ọmọ Abdullah ọmọ Utba kọl ọsọ yìí pé asunna nínú sunna àyà kàtúbà ní ìmáàmù fẹlẹ ìdẹyìn kùtùbàtẹyìn òun ni kéèyàn ó ti ó túbà méjì yàtìlú báyìí na ó máa bìjúlù. yóò wá jókòó yóò fi ṣe òpin yà láàrin méjèèjì wọn nílé ìtafẹ yìí á lè nù síra àbáwa ìmáàmù Ṣàfi wàlẹ́ Ibnu Majah wọn láti sinmi tí wọn á lè nù síra àbáwa Ibnu Majah wọn náà á ní Jabir wọn náà kọ́tọ̀ bá kọ́ ìmàn thumma qa'ada qa'ada thumma qama wọn náà nẹ́bì ó ṣe rúdùbà alákọ̀ọ́kọ́ lórí ìnàró. lẹ́yìn ìgbà táwọn ìgbà aláwọ̀kọ́ ó lẹ́yìn náà o ànábì tán náà ló sókè padà bákan náà wà bí sọ yìí níbi àdìsí mi náà tó lẹ́sẹ̀ ńlẹ̀ o ìmà sọ àwọn sọ àtàwọn mi dàbí sọ̀rọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú lẹ́yìn ìgbà tó parí irun ẹ wo àwọn ìjásùn bẹ̀ yẹn wọ́n sọ pé báàdà faragi mina sọ̀láàtì wọ́n kà sọ pé tó mà kọ́ ọ̀nà ẹ̀ríkà báàdà bisọ̀lá àrẹ́dì kọ́kọ́ bẹ̀rẹ̀ irun ìdì bisọ̀lá tó mà kọ́ ọ̀nà tó mà yẹn pé báàdà ni lẹ́yìn ìgbà tá ànábì parí irun tó mà kọ́ ọ̀nà ànábì wà á nàró sókè mutawakian ala bilal anabi wa dúró ọwa ẹ ó fi bilali dúró wájú rẹ̀ nígbà tí yàrá ra fi yàn ṣe ìtẹ̀pá fàámàrà bi taqwa Allah anabi wa ti kẹ́ni o anabi wa ń pa àwọn èèyàn láti kápá yọ lọ wà á sa ala ta'ati ó sa àwọn ìlú kòrò lórí káwọn tẹ̀lé ìlànà tọ́lọ́ wọ́n lé ọ̀rọ̀ ta sọ yìí inú àwọn àdéhùn láàrí nínú sọyí òkọ́dà sọyí mùsùlùmí. ṣùgbọ́n àbáwá ìmọ̀ mùsùlùmí àwọn rí láfùmí wáṣẹ fáwọn nìkan nínú ìwáyà tí wọ́n ní. ọ̀nà tó mà ń sọ̀rí ẹ̀rí tó mà yàn sọ̀rí ìwáyà eléyìí ló tún wá sanná sí ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀ka yìí pé bí ìjà sì ló wá nínú sọyí òkọ́ yìí wípé bàdà àbí sọ̀rọ̀ ثم قام ayé túmọ̀ yansọ́rì lẹ́yìn ti tí parí irun yansọ́rì yẹn pé ó parí irun ó kò lè irun fàyàkùmù mùkọ́bìlà náà ó wá nà ró gbà náà fà lẹ́yìn ìgbà náà yàkùmù mùkọ́bìlà a máa wá nà ró lẹ́yìn tí dájú pàwọn wà náà tó àlà sùkú àwọn yóò tún wà lórí sáfù wọn ní bẹ́ẹ̀ ló bá ti sálámà gbàrà báyìí ẹ̀rí bí ti ń fọwọ́ ọ̀tún gbọ̀nwájú nù báyìí ó ti fọwọ́ òsì mú tẹ̀ bí ti ń sọ sálámà alẹ́kọ̀ọ́ alámọ́tòlá ti náwó yìí tẹ́lẹ̀ ó ti ń lọ irú ìdí ẹsẹ̀ bẹ́ẹ̀ ti máa kí inú ìrún ìdí ẹsẹ̀ bẹ́ẹ̀ ti máa kí inú pápá jùlọ wọ́tẹ́pẹ́ ti ti yé kọjá dandan kọ́ bá bọ́ọ̀sà ẹ̀ bá mọ́tò lọ́lọ́ yìí ti ti wà káàkiri ó rí ìdílé tó sí ọ̀dọ̀ yín náà tó ti di bí farabalẹ̀ tó lè ṣàdúrà tí ò ní jẹ́ sí pé à àbáwọ̀ ti sálámà ọmọ gbọ́dọ̀ họ ni tọ́ba ẹ̀ ti họ ọmọ nípa mọ́tò lọ́lẹ̀ torí bó ṣe èyí tó gbajúmọ̀ jù nìyẹn níbi ọ̀pọ̀lọpọ̀ pàtàkó ọ̀pọ̀lọpọ̀ máa bá yí mọ́tò lọ́ngbà kéke bọ́ọ̀bì ti pẹ́ ibi tẹ́ ti kírun tẹ́gbẹ́ ìrìn tẹ́ rìn gan lẹ́gbàá tẹ́ páàkì mọ́tò nígbà táwa wà kékèké ibi táwa máa páàkì mọ́tò sí sínú yìí nígbà míì yóò kọjá àdúgbò sí àdúgbò tẹ̀lé àdúgbò kéré níta ẹ̀ fi rìn ẹni máa rìn ìrìn wákàtí kan ẹ̀sìn lè tẹ pàtó mọ́tò. láti nù ẹni bá fi lè wọnú yìí nígbà tá à ń sọ yìí. túwọ̀ tó wà ní wákàtí kan túwọ̀ lọ́wọ́ aráyè tó ń sàdúrà. àwọn lè ráyè tó ń sàdúrà òtún tó mọ́tò ọjọ́ ọlẹ́ ìwọ́n ìdílé nù lọ́wọ́ á jẹ́ pé báwọn ni kò yẹ kó eléyìí náà bá ti jẹ́ yẹn gbogbo àtàwọn sọ yìí kò jẹ́ dandan kó ẹsẹ̀ wá máa lọ rí eléyìí báyìí tí wọ́n sọ yìí náà wá sọ kó tó jìnnà yìí náà bí tí wọ́n tún gbé mọ́tò gbà náà ni báyìí pẹ́ẹ́n tí ó bá rìn rìn ẹsẹ̀ gan náà bí wọ́n bá ti kálẹ̀ lé díẹ̀ náà ló fèrè délé. kọ́ wá sè yẹn torí àwọn orin ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó pẹ́ ọdún kọ́ ọ máa wá fi ọwọ́ ọ̀tún pálámà òṣùpá òṣì èèyàn máa ń jòkó lórí sáfù tó ti kírun tó fi gbọ́ ojú balẹ̀ àtẹ̀tẹ̀ dúpọ́ lọ́dọ̀ náà lọ́dọ̀ àwọn kan nǹkan àwọn burú débi pé wọ́n sára àbáyé fọ́tò ni fọ́tò ìjẹkújẹ bàtàbàtà lẹ́ẹ̀kan máa rí ní ìdìbò láwọn ẹlòmíì láàrin àwọn ọkùnrin láàrin àwọn obìnrin bẹ́ẹ̀ bá ti sálámà tó yẹ ni kéèyàn ti kẹ́ni o kéèyàn jòkó lẹ̀ níbi téèyàn ti kírun gángan pàápàá jùlọ nígbà tí ntọ́ jẹ́ ìnira akẹ́kọ̀ọ́ bá sí níbi tí yẹn ti kírun nígbà tó wà rọrùn bẹ́ẹ̀. bàyà ó sọ bí kútùbà ti ẹ̀yìn dẹ̀ lẹ́fẹ̀tẹ̀ àdébí àmàtà nínú kò lè bí irun túbà ibi irun túbà irun ìtúnu àwẹ̀ àlà ìkọ̀rọ̀jì sàkáàtì lẹ́fẹ̀tẹ̀ lórí pé sàkáàtì lẹ́fẹ̀tẹ̀ èèyàn máa ń yọ ni o ṣùgbọ́n eléyìí kèsè pé wọ́n bá máa ànábì ọ̀kadà lè ṣe àwọn èèyàn lójú kòkòrò ànábì jẹ́ ká máa láadá tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kéèyàn máa yọ ẹni tí ọba yọ lọ́dún nìyẹn lóko lọ́dún tí ń bọ̀ òun ò lè fi sẹ́yìn pé èèyàn máa ń yọ ni ẹni pé kàn wọ́n dúró lẹ́mẹ̀ẹ́ pé nínú ọdún àwẹ̀ tó lọ mo gbọ́ yóò lè dúró lẹ́mẹ̀ẹ́ wọ́n ìwá yìí lọ́wọ́ àkàmà ànábì sàlàyé àwọn ìdájọ́ tó wà mẹ́ mìdáyé tó wàwá kótó ìsọ̀rọ̀jì àkókò tá a máa ń yọ wà náà o àlùmọ́kọ̀rọ̀jù bí a bákan náà ìrànrú tá a máa ń yọ zakambẹ̀. wàyọ̀rọ̀ kí ló ń bi kútùbà tẹ̀lé ẹ̀yìn ìdílé àdìyà ànábì àtúnṣe wọn lójú kòrò bí kútùbà ìrànwọ́ ìdílé àdìyà fi dábòrí àlùdìhíyà nípa fún kálukú pààyàn àléyà wàyọ̀bá yìí nù láwọn àkàmà ànábì tó sàlàyé àwọn àgbẹ̀tọ́ wà mẹ́ẹ̀. لأن النبي صلى الله عليه وسلم ذكر في خطبة الأدهى كثيرا من آكامها ثم قال النبي لقل قبر بمن سلعي níbi ìtúbà yìí ìrún ọdún léyà ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tó jẹ mọ́ àwọn ìdájọ́ kátó wá lọ ní àwọn àlàyé mi lè jáde àtìlẹ́sì máa ń gbọ́ ẹnì kàbá sọ ń bí yìí pé kútùbà méjì ó lè ti wá nínú làákàyè lẹ́mí pé à òun mà ti gbọ́ lẹ́nu àwọn àfáà mi pé wọ́n sọ yìí kútùbà kan lànàbì máa ń ṣe níbi ìrun ẹ̀yìn á ti gbọ́. sọ̀hìn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà àwọn mọ̀sáìdì táwọn àfáà mi náà dúró lé lórí. ṣùgbọ́n a rí náà àwọn àfáà mi tí wọ́n sọ yìí pé láti lè dènà bísínà àti láti lè jẹ́ kí àwọn nǹkan yẹn kó papọ̀ nígbà tó jẹ́ pé a rí i pé nínú àwọn sọ̀hábà náà a rí i pé nínú àwọn tó ṣe wà. wọ́n ní inú àwọn akẹ́kọ̀ọ́ àkọ́bà àtàkọ́lẹ̀ rẹ̀ ni wípé útúbà kan tá ànẹ́bí máa ń ṣe lákọ̀ọ́kọ́ ànẹ́bí ọ̀dájú kọ gbogbo àwọn èèyàn lápapọ̀ ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì ànẹ́bí ọ̀rọ̀ sọ̀kalẹ̀ ibi gbé náà fàtàwọ àwọn afáà náà lórí tìrìtì pé lórí ẹyọ kan ẹyọ ọ̀pọ̀lọpọ̀ wọn náà dúró ṣùgbọ́n pẹ̀lú àlàyé sábà Fawzan tí wọ́n ti fún wa ń bí àwọn ṣe jámù láàrin ọ̀rọ̀ yẹn làwọn fi dúró lórí wípé méjì pẹ̀lú àlàyé tí wọ́n ti fún wa ń bí hádà ọ̀lọ́ àlẹ́ gbòdògbà àlàyé wòye wa wà á kàdà yábàgì nílẹ̀ kútọ́ba ní báyìí náà ni ó ṣe jẹ́ ọ̀ràn àyàn àtàwọn àyè pé tí wọ́n lọ lọ́pọ̀lọpọ̀ gbà wá báwo ni bí kí wàá máa tún sí pé ọ̀ràn àyà fáwọn tí ó ṣe ojúbà àyìn yòzẹ́kì àyìn yòrọ́kìzù fi kùtùbà bì yín fi kùtọ̀ bì yín kí wọ́n dúró ṣinṣin yẹn pé kí wọ́n fi sínú ojúbà àwọn kájọ́ máa wà bẹ́ẹ̀ alalimọ̀nà sabat àwọn nǹkan tí ó bá bá ti ń ṣẹlẹ̀ láwùjọ yẹn mu lọ́wọ́ ìyẹn máa ń ráwọ̀ yẹn létí ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ láwùjọ ẹni pé gbọ́dọ̀ pé olúwa kọ́ làwọn ṣe àwọn pásítọ̀ tá a wà yí àwọn kankan lọ lọ́wọ́ nínú àwọn ìṣesí àti nínú àwọn ọ̀rọ̀ ẹ̀ka pé báàbù tá a wà yí náà ó sì mẹ́nu bá àwọn kan tó jọ má bẹ́ẹ̀ àtúntàrà pèrè àwọn sáfì ìgbọ̀n yẹn eléyìí ni ìbámu gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ ẹlẹ́kọ̀ọ́ máa ṣe kọ́nà kọ́kọ́ àwọn àwọn ẹlẹ́kọ̀ọ́. fàyọ̀bá yìí lè nítawọn yẹn ní bùkátà ti kán bọ́ àlàyé ẹ̀ fi kulli waqtin bi hasabihi ní gbogbo àsìkò kọ̀ọ̀kan bí ó bá ti bá a mú ba'da al-wasiyya bi taqwallahi wal-wa'd wat-tadhkir eléyìí ó wà lẹ́yìn ìgbà táwọn ẹbí tó bá ti kọ́kọ́ ti ti ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run síwájú eléyìí ni máa ń pọ̀ ẹni òde ọ̀pọ̀lọpọ̀ wá sí àtẹ́lẹ̀ báyìí bàbá túbà níbi àmàbà àtẹ́lẹ̀ àti òsì kùnbi taqwallah ànábì àka àyà kúránì níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà eléyìí tí àwárí ó ti máa rí ìbẹ̀rù ọlọ́run bẹ̀ yẹ ẹlẹ́dínà àmánù taqullah haqqa tuqati wala tamutunna illa wa antum muslimun yẹ ẹlẹ́dínà àmánù taqullah wa qulu qawlan sadida àtúgbò àwọn àyà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àrègbè ní wútúwà nẹ́bí àtàwà máa wà sí àyílà nẹ́bí kọ́kọ́ máa ti fún yàn kí ló fà á ẹ̀ náà rí wípé àtàkùwá àhùnà nínú ọkàn níbẹ̀rù ọlọ́run máa gbé tọkàn bá ti ráàyè gbanti ń jẹ́ bẹ̀rù ọlọ́run láàyè irú ẹni bẹ́ẹ̀ ti sori rẹ nìyẹn gbogbo ara yókù náà da àti kàmúra bí àdìsá nẹ́bí sallallahu alaihi wasallam bí àdìsá bá wà Nu'man ibn Bashir sára gbẹ̀gbẹ̀ ni alá inna fil jasadi mudgha bá ti kàn bẹ́ẹ̀ nù ara ìdá sọ́la àti bá tọ́lá àdìjẹ́ sọ́dún kò lò gbogbo ara yókù náà dà wàlí ìdá fásẹ̀dẹ̀ tí bá sì kàyé bá ti bàjẹ́ fásẹ̀dẹ̀ àdìjẹ́ sọ́dún kò lò gbogbo ara yókù náà bàjẹ́ nìyẹn ìyẹn ló bá àlà anábìyẹ kọ́kọ́ ṣe kẹ́ni anábìyẹ kọ́kọ́ ti wà sí àgbẹ̀rù ọlọ́run tí bẹ́ẹ̀ ọlọ́run bá ti kọ́kọ́ jòkó sínú ẹ̀mí rẹ gbogbo wa àti okú ọ̀rọ̀ ikú táwọn ẹbí ń sọ náà dùn lára ọ̀tẹ̀ títí ọbẹ̀ gbọ́ táwọn ẹbí wá wá sí ìbẹ̀rù ọlọ́run àbẹ̀bẹ̀ tó wá sí àwọn ọ̀rọ̀ míì tá a tún ní bùkátà sí ìkíni nílọ̀ míì àbẹ̀bẹ̀ tó ṣe wọ̀tẹ̀sí ìránilétí ìgbà àwọn kẹta tí mọ̀tẹ́lẹ̀ àbẹ̀bẹ̀ ọ̀nà wà létí ẹ̀ láti àmàfi áàdì ìlmẹ̀jáàmì àdìmà pàápàá jùlọ níbi eléyà àkójọ ńlá yìí wàlùmọ̀nà sábà tẹ́lẹ̀ kẹ́rìmà àti àwọn ìbámu ilé tó jẹ́ àpọ́nlé yìí fa bági àn tùdọ́mọ̀nà àlùkùtùbà wọ́n torí pé ọ̀rọ̀ yẹn ni kí wútúbà ó kó sínú máa yòó fi ìdò lè mọ̀ tẹ́mí ẹ̀ etí ó sẹ́ni ti ń gbọ́ láǹfààní wàyúdà kírun lẹ́gọ́ àbíl ẹni tó ti gbàgbéra tẹ́lẹ̀ tó ti fọ́nú fọ́ra lórí nǹkan kan tẹ́lẹ̀ yóò lè rántí wàyò àlèmàlèjà ìlú bẹ́ẹ̀ sì ni ẹni tí ó mà tẹ́lẹ̀ náà òun ò lè tara wútúbà yẹn òun ò lè di onímímà ó lè yọ̀ǹda ọlọ́wọ́ bàtà wàhálà padàgbà ìdánilẹ́kọ̀ọ́ wa sì ní láàtún lè gbèrò sílẹ̀ àmọ́ bẹ̀rẹ̀ wọn bàtà lánàá àánú ẹ̀ nígbà míì kọ́dọ̀ ń kó tún ṣe ní ìrọ̀rùn fún wa láti tún lè tẹ̀síwájú níbi tí a fẹ́ dúró yìí wọ́n mọ̀ bá wa láti fi ṣe Muhammad wàlá àlejò wa sáré òfẹ́lẹ̀ sálàmù alaykum wa rahmatullahi wa barakatuh.